وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتبعكم ورغب الله أتركك فون عن محمد صلى الله عليه وسلم عمد الله وبعض الله يرجع صحابه أتبعوا عويني tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa àtàwọn tó tún máa tẹ̀lé wọn sí ìdíjọ́gbó dàríyàmà à ń fi ọlọ́wọ́ bàbá ọ̀hánà dáadáa ọlọ́wọ́ àmọ́jọ ó ti káwa náà tẹ̀lé ìlànà dáadáa èyí wọ́n wà lórí rẹ̀ ọlọ́run ká lè wà ìdí náà pẹ̀lú wọn tó bá èyí a máa fi bára wa sọ̀rọ̀ nínú kútùbà òun náà ni mọ̀lẹ́mọ́sìn زكاة الفطر وليلة القدر وصلاة العيدين nǹkan tí ó gbé mùsùlùmí rù tó pàtàkì fún mùsùlùmí kọ́ mọ̀ nípa zakat al-fitr àti òrùlé ìlàsọ̀kọ́dẹ̀ àti

tẹ́lẹ̀ sórí afẹ́rí òun iná ni ọlọ́run tó wá mú àlàyé wá nínú sóràtòtò kan tó wọ́n bẹ̀rẹ̀ sóràtòtò kan ọlọ́pàá bá sánà ọ̀tẹ́ àyà ó ti kú yí wa nínú sórà náà èyí ń sóràtò kan dé ọlọ́ni ìnà àjànà òfin lẹ́yìn láti ń padà ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó ní àwọn aláṣọ kalẹ̀ kí ni o al torí pé ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala o ti kú ní wa nínú Suratul ilé oṣù oṣù kẹ́yìn tá a sọ al ọlọ́ba ní àwọn náà sọ kùránì kalẹ̀ jumlatan completely asọ kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́ba ìdàbí ìsìlẹ̀ si sí ilé tí wọ́n pè ní bẹ́ẹ̀tìlẹ̀ ìgbà ni àwọn sọ kalẹ̀ ní ní òru lẹ́yìn àtọ̀kọ́dẹ̀ ọlọ́wọ́ sí òru náà tóbi ó pàtàkì ẹ̀ ọwọ́ ni وما أدراك ما ليلة القدر sínú fi mẹ́ òrùlé láti lọ́kọ́ dìrì náà wípé bó ṣe rí nì bó ṣe rí nì tí rẹ̀ ní ọlọ́sọ́nù sọ́ọ̀tù tó hàn ó ti pé iná fi ilé ìlàtí ni mo bá ara kà fi ilé ni mo bá kà ọlọ́ni àwọn aláṣọ kalẹ̀ aṣọ àlùkò àǹkalẹ̀ yóò rú alábìbáríkà òun tọ́lọ̀ ń fi àlùbáríkà fún ẹ̀. ìyẹn ni àdúgbò wa ọmọ sọ̀rọ̀ rẹ̀ sẹ́lẹ̀ ló sọ fún wa ibi oṣù rọmọgbọ́n ọ̀nà sí ilé ìlàtún kórìrò mi àyíṣà orògùn kan bẹ́ẹ̀ olóore gbẹgbẹ̀rún oṣù lọ èyí wù ní eighty years ó tún lé àwọn ọ̀sùn kan iṣẹ́ tí ẹ bá ṣe nínú àwọn yíẹ̀sì yìí tí ò bá sí lẹ́làtọ̀ kọ́sìrì bẹ́ẹ̀ iṣẹ́ ọ̀kan tí ẹ ṣe nínú lẹ́làtọ̀ kọ́sìrì èyí tẹ́yà fi ṣe iṣẹ́ tẹ́yà ṣe nílé láti ìfọ́dún yẹn ó lóore ju eighty three years yẹn lọ. ọlọ́lọ́ wa mọ ẹni ìlọ́po tó fi lóore jù lọ. ọlọ́pàá ọba ọ̀sánà wà dáadáa ọwọ́ sọ pé òrùlé láti ìfọ́dún yìí òru alágbàdà ní kọ́ọ̀dù òun náà ní iyì bìmánà sọ̀rọ̀ tí a bá ní bárọ̀kà àwọn àdàmọ tí a ń pè ní bárọ̀kà àmì ọlọ́wọ́ akọ́lọ́ ti àgbáríkà rẹ̀ fún wa torí pé bẹ́ẹ̀ sọ èbù kọ́ ni ó ní àlùbáràkà ti yàn lọ àlùbáràkà ti ẹni ẹni kéré dáhùn tí a bá dáhùn fẹ́ gbowó ẹ̀ lọ́wọ́ rẹ̀ tọ́tọ́ ra ọ̀dọ̀ ọlọ́wọ́ bá àwọn iṣẹ́ tí ẹni fi ṣe láti ní àgbáríkà rẹ̀ fọ́lọ́ kò ṣe fún wa ó fún wa òun lọ́wọ́ ní pé ọlọ́ni تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر رب الله سبحانه وتعالى قل تنزل الملائكة àwọn mọ̀láìkọ̀ ó máa sọ̀kalẹ̀ lónìí náà àwọn àpò onítẹ̀sẹ̀ wọ́n bí rahmati yìí pẹ̀lú àwọn àrùn ọlọ́run wọ́n mọ̀ sọ kalẹ̀. wàbàrà dáàtì yìí àwọn àlùbáríkà ọlọ́run yóò mọ̀ sọ kalẹ̀. wàtẹ̀kì náàtì yìí ìfọ̀kànbalẹ̀ orí ọlọ́run wàkọ̀ ìrọ́ọ̀tì yìí yóò mọ̀ sọ kalẹ̀ jọ́nà lọ́wọ́ àmọ̀lẹ́kọ̀ mọ̀ sọ kalẹ̀ òru yìí láti bùbù iṣẹ́ ń lò di lẹ́sìn ọlọ́ọ̀bà ló sọ bẹ́ẹ̀ ọlọ́ni àwòrán mi ní ìdìnnà ìdìnnà fún ìmọ̀ mùsùlùmí ọlọ́lá wa la pàṣẹ àwọn àwọ̀dà àṣẹ yẹn ní àtòkòlówó àwọn ọlọ́ọ̀bà lánàá náà màláìka torí ìdílé àníbi ọmọ hàmọ́ sọ̀rọ̀ sọ́jà ó ní òrùlé láti ọ̀pọ̀ ọ̀dọ́. من حرم خيرها فقد حرم ẹni ó bá ti ṣoore tó náà léwọ̀ fún á wọ́n ti ṣoore léwọ̀ àbí ọlọ́wọ́n bá pẹ̀lú tó bẹ̀rẹ̀ wọ́n máa ti oore tó náà léwọ̀ fẹ́ ìfọ̀kà wa. òun ní pé òun náà òun tí èèyàn máa ṣiṣẹ́ dáadáa ni èèyàn ṣiṣẹ́ olóore àwọn ṣe bẹ̀ kí ṣe. òun yìí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí lálàáfíà nínú hadith Aisha ó lálàáfíà nínú hadith àwòrán ọ̀rọ̀ àánì sí pé ànábì ní kí àná ìṣiṣẹ́ yìí ṣe àṣírí àwa nínú Ramadan mẹ́rin náà ìṣiṣẹ́ yìí sì lé tó bá ti di mẹ́wàá sẹ́yìn Ramadan ànábì a máa gbìyànjú a máa sin lọ́wọ́ a máa gbapá a máa ṣe a máa ṣe lọ́dúnrà ìlú tí ìṣe tẹ́lẹ̀ máa ṣe níbi tí wọ́n àdéhìí àìṣà ibi ìdájọ́ tẹ̀lé náà àìṣà kí mẹ́wàá bẹ̀rẹ̀ òmùgọ́ máa ti wọlé ṣáàtìdá ní ìzáwà yóò di aṣọ rẹ̀ òní òní súnmọ́ ìyàwó rẹ̀ máa ń gbà wọ́n. áfíà lẹ́yìnlá yóò wáyé lẹ́nẹ́fìlà lónìí àwọn àfàmù àti gbogbo rẹ̀ yóò fi lẹ́nẹ́fìlà ìtumọ̀ àyà lẹ́yìnlá nìyẹn wọ́n ayé gbọ́dọ̀ àyà yóò tún wá jẹ́ àwọn aráàlú rẹ̀ kálí pé ayé sùn yín mẹ́wàá mẹ́yìn o ìyẹn máa ń ṣe náà fúlà ilé yìí ní sáà nígbà Muhammad sọ̀rọ̀ lọ́sọ̀tà lórí ma bẹ́ẹ̀ nígbà nínú hadithu wa Abu Hurairah ọ̀dà àánú jẹ́ bí kébẹ́ nínú sọ̀rọ̀ Bukhari sọ̀rọ̀ Muslim ó ní man qama Ramadan imanan wa ihtisaban

ìgbàgbọ́ jẹ́ ti tẹ́lẹ̀ mi rẹ̀ fún pẹ́lú mílẹ̀ ọlọ́wà kò fẹ́ adé nínú mílẹ̀ ọlọ́wà ó gbà kọ́ lọ́wà nìkan tó tó lẹ́nu mẹ́ òun nìkan lágbọ́dọ̀ tí lọ́kọ̀ tuntun nínú àwọn iṣẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ àtàwọn ẹjọ́ mi. ìgbàgbọ́ ẹ̀ tó dáa wà ti fẹ́ ta wọn fẹ́ tán wájú ọlọ́wọ́ bá ti kọ́kọ́ lọ́wọ́ sọ lẹ́sàn. àníbi ní ومن قام ليلة القدر إيمانا واحتسابا يغفر له ما تقدم من ذنبه gbogbo ẹni yóò tó bá ti dè tó lóru lẹ́yìn àtàlọ́ kọ́lé ìlú ẹ̀ náà wà á ti tẹ́ àdáyé ó ti ń wẹ́sàn lọ́dọ̀ ọlọ́run bá ó dẹ̀ pẹ̀lú gbàgbọ́ ń ṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ ń kúrò yẹn jù fún nínú àwọn ìtàn ṣe nínú lẹ́lásìlẹ̀ kọ́dẹ̀ òun náà ní kájíde kàtẹ́nẹ́fìlà nẹ́fìlà tó wá jẹ́ nẹ́fìlà òru nígbà tá a bá ti kí ìṣá ìjà ẹ wá ní lẹ́lásìlẹ̀ kọ́dẹ̀ ẹni pé ń bẹ nínú rẹ̀ ìdòtí àyùkúrò kúlù amúlẹ̀ lọ́wọ́ ìnàkún amúrọ̀ mi ìdìnnà ìnàkún náà mo sì rí ibi òun yìí láti ṣe gbùgbù ìgbẹ́fẹ́ lòdọ̀dún mi. kìtàbọ̀tù sànàwíyà òun àwọn onímọ̀ ń pè é dàbí ọlọ́run bá bá wọn náà dáadáa iṣẹ́ iṣẹ́ ẹ̀dápọ̀ fún òun lò èyí lè fún ẹ̀yìn nìkan ní kan tí ó fi dọdún sí bọ̀ ọjọ́ yìí ni ó pè gbogbo rẹ̀ ìyẹn lè ní owó èyí ó wá sojú kòkòrò wá sọ bá ṣe wá oní hà àwa ẹ̀wá sí ọwọ́ mẹ́wàá gbẹ̀yìn níbi ẹ̀gbà wá ní níbi ẹ̀gbà pẹ̀lú bukọ́ọ̀lì ó ní sàhárù ní ìlànà àkọ́dọ̀ ti wípé àjọ ní ọjọ́gbà òru twenty one òru twenty three òru twenty five òru twenty seven òru twenty nine ẹ̀wà síbẹ̀ wọ́n ní gbogbo mẹ́wàá yẹn láti wá àmọ́ bá ti ń tún àwọn òru yẹn á ti kí gbìyànjú oṣù máa pọ̀ mo lọ́jọ́ pé mọ́sálásí ẹ̀ adé ni ọ̀pá ìṣá ìyẹn fi kírun ó lè mọ̀ pé aláǹdìrìlá ìfún lọ́rọ̀ ju púpọ̀ ó kó afẹ́ kìjọ lọ wọ́n kì í pẹ̀lú dáadáa dún pẹ̀lú wọn sí nẹ́fìlà tó bá ṣe wọ́n lè ti tí nẹ́fìlà sí ilé látọ̀lọ́kọ́dọ̀ torí pé lẹ́yìn látọ̀lọ́kọ́dọ̀ kì í ṣe bí ìṣẹ́jú kan jẹ́mọ́sálà ìfún wa. níbi ẹgbẹ́gbọ́wó lélásìlò kọ́ndẹ̀rì bí kọ́kà yóò wà ní sẹ́kọ́ndì méjì ọlọ́run òjò wáyà tó báyìí ọlọ́ni sàlámù ìhíyà hàtà mọ́tòlá àyípadà òrùlé lásìlò kọ́ndẹ̀rì ni ìkẹ́ ọlọ́run bá bẹ̀ sàlámù ìhíyà ìkẹ́ ọlọ́run bá ní ó kẹwàá ní ọlọ́run bá bá

àwọn ọ̀sán wọn lé rí lé láti kọ́kọ́ sí àwọn ọ̀sán wọn lè rí eléyìí èyí sọ̀rọ̀ tó lálàáfíà èyí ò ti kù hàn kì í ṣe ọ̀rọ̀ àlẹ́gà Muhammad sọ̀dọ̀ àlẹ́ lè láti kọ́ bírí ni ó ti bẹ̀rẹ̀ láti tàbá ti sọ ètò ń gba ti wọ̀ sí fájú ló fi yọ. àwọn ọ̀sán wọn fẹ́ ẹ tó bá ti kún gẹ́ lé ẹ tó bá ti kún gẹ́ lé láti kọ́ sí gbogbo nǹkan yóò láì dáhùn gbogbo àwọn fìdí ẹyẹ yóò wọlú rẹ̀ àwọn ti yóò wọlú rẹ̀ eléyìí sọ̀rọ̀ ti bẹ nínú ọ̀rọ̀ àtọ́lá láàfíà. kìí sọ̀rọ̀ àlẹ́bí kìí ṣe kùrán náà ń ká nígbà níbi sọ yẹn ibi tó mu yẹn kọ́ńkírìtì òrè ni sàdáàmù nìjíríà hàtà lọ́dún láì fàyè. sábà tí wàá mọ̀ bẹ́ẹ̀ àwọn tó wọ́n kú fún wa kò ní ká máa ṣe dáadáa. láti tí òru bá ti wọlé ni àtúbẹ̀rẹ̀ alẹ́ twenty seven yẹn káwá gbìyànjú lẹ́nu tó yọ pé yóò máa gbìyànjú bẹ́ẹ̀ tó ń bá ti wọ̀ ránì ọmọ ká ní. àwọn àdúrà tó máa ṣe àlẹ́bí tuntun kọ́ wa yàrá wa àyíṣà ọ̀rọ̀ ọba àyíṣà ó ní tí bá ṣe pé ń tó òdòwú yẹn kí ni máa wí. àlẹ́bí wa sọ pé pé ọ̀hún mà káwọn bá kọ́ lẹ́jọ́ máa lọ́dọ̀ ọ̀hún ọ̀dà ó lágbára yìí ẹni bá ń ṣe gbogbo orí ló ti tọrọ wájú ọlọ́run tọ́nà mi gbà fún kò sí ó tóró èyí tó jẹ́ èyí tó jẹ́ èyí tó jẹ́ tẹ̀sìn gbogbo ibi dàlàáfíà wà láyé gbogbo ibi tí ó wà láyé àdúrà ẹ̀jẹ̀ káwa náà ká wá ọlọ́run ọba òkú tó wá láti bí pé nǹkan ti parí lọ ìlà máa tún ṣègbìyànjú díẹ̀ àdínkù tó wá nígbà òun bí ogun ní láti lọ sọ́ọ̀tù tí mọ́jú máa jẹ́ ní sẹ́wọ́n pé bọ́ọ̀lù tàbí òfin tàbáyé fún yín ọlọ́gbà àwọn ládùn rẹ̀ torí náà kọ ẹwú àti gbogbo owó nọ́mbà àwọn àfáà wọn wà wọn wá bọ̀ wọ́n ní nílá tó kọ́lé tó máa ń lo déètì ó lè wáyé lọ́dún yìí sí ọdún olùkan kọjọ pé òun ní ń gbà mí òun lọ́dún mi jọ tẹ̀lé ìgbà tá àwa mú ìdájọ́ bọ́ sí yẹn orí ló tún jẹ́ fún wa torí pé áàmù gbogbo mẹ́wàá yẹn gbígbà tí lè látọ̀ ọdún ìlànà lábẹ́ ìfún jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní wàá lè ṣègbìyànjú nínú mẹ́wàá wá yẹn ju tàtẹ̀yìn wá lọ ó ti ṣe kò ń gẹ́lé látọ̀ ọdún ọkùnrin ìdìbò ń lọ pàtíkúlá bẹ́ẹ̀ àwọn òǹtọ́bọ̀ sí ọkàn yẹn bákan náà nínú tí àwọn ọmọ wa ṣe lóru òun náà ni ìsìfà kí ọmọ sọ̀rọ̀ asàfùlà wà tó ilé asàfùlà lẹ́bí mà lẹ́bí ilá ilá ilá wà ayélujára yìí wà tó ilé inú àdúrà tó dáa ni àlejò náà àlejò sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní fàkútù sẹ́sì rọ́bà kan ìnáwó kánà bàfà yóò ṣe ìsàmẹ́ àárẹ̀kùn ìdẹ̀rọ̀ wọ̀nyí mùdílùkùn bí àmúwálì wọ̀bàyìn wọ̀nyí jẹ́ àdàmù jẹ́ náà jẹ́ wọ̀nyí jẹ́ àdàmù àníhàrọ̀ nígbà tó ké fáwọn ọjọ́ rẹ̀ títí títí tọ́lọ́wọ́n bá ń sọ nùsọ́dúnrún àgàbùs onílé ìgbà àbúkánná nùhà ìlà omi àwọn làwọn nùhà àtijọ́ rẹ̀ fàlàdì tàbí ilé alifasanati ìlà ọ̀gbìnà àmà olùmẹ́rọ̀rà títí yẹ lólùláàrin wọn gbogbo ọgbà bọ àwọn ẹbí ẹ báyìí kọ́nà bá kó kakú ẹni tó torí rẹ̀. kọ́lọ́ máa ń kà wá fún ẹni tó sọ pé tànẹ́bì báwo kọ́lọ́ kó ṣe wá lọ́mọ lẹ́yìn ànẹ́bì dáadáa kọ́lọ́ kó já gbà kó lẹ́yìn ká kéré àwọn ànẹ́bì èyí tó kan ànẹ́bì wa Muhammad ṣe bá ń ka ọrọ rẹ̀ fún wa bá jẹ́ sí káde lọ gbìyànjú àti máa ànẹ́bì ní wọ́n kó

àwọn wọ̀nyí ń gbà tí wọ́n bá dé táìmù sáàrì ọmọ sọ̀rọ̀ sí ọ̀pọ̀ ọ̀tún táwọn náà bá ti wà ń gbà wọn adé jẹun ká máa ilé ká máa papọ̀ máa lọ ọdún mẹ́rin náà káà fún tóyìnbó afáfáfá nínú àwọn àdúrà tó yẹ ṣe nìyẹn wọ́n tó bá lè mọ kùránì ti ní fúlà dáadáa ti ka kùránì wọ́n tó mọ̀tàdúrà tọrọ tó wù ọ láyé àti láyé kìyàmà ọlọ́run fi lé ọlọ́wọ́ ọlọ́run àkọ́jọ́ fún gbàgbẹ́ nìkan kan wa. na òrùlé lábẹ́ sọ́dọ̀ ọkọ̀ jù báyìí lọ àmọ́ àwọn afáàdì sàlàyé síwájú ká bọ́ sínú àwọn èyí tó tún ṣe pàtàkì tó kàn wá torí pé adúgbò fọlọ́ ọba òní ni láti jọmọ sínú rọmọdọ́n à ń bẹ ọlọ́run ọba sí pẹ̀lú títóbi rẹ̀ òní tí ń bọ̀ kọ́lọ́ ó kà wọn kó lẹ́yìn tó bá ń jọ́sìn fún ọlọ́mọ dàlú wa láyà ọlọ́mọ ṣe káwọn tí òṣù ti káàtà wa bẹ̀rẹ̀ ṣe tó débi tọ́rọ yọ jáde ní ọlọ́mọ ìjọsọ sí wa. òun ni pé nínú àwọn tuntun kan tuntun ṣe pàtàkì tẹ̀ka mójútó òun ni zakate tẹ̀tẹ̀. zakate tẹ̀tẹ̀ ni irú tọ́lọ̀ wọn bá sọ ní Kùránì ayáwó ọlọ́ni. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى رب الله أصدق عليه الصبر أعلى قل قد أفلح من تزكى ẹyú tó bá yọ zakat lè tètè ó ti tèmi ni kó lọ́ba tó ta fún ẹjọ́ tó yẹ. wọ́n dákẹ́ ọ̀rọ̀ sùnmọ́ bó ṣe ń jáde lọ sí ìyìn ó ń dákọ̀ lọ́ọ̀bá rẹ̀ fasọ́là ó tún àrò kírun yìí ìdúgbò ni mo tún bẹ́ẹ̀. sàyìn ìgbìmọ̀ mọ̀sẹ́já àti ọmọkùnrin àdàzí àwọn méjèèjì yìí tún pé sọ́lọ̀ ọ̀báwọn agbára nínú kùhánì kan ẹ̀já lọ ká tẹ̀síìr mọ̀mùsọ́bà àti tẹ̀síìr ìdùnkẹ̀síìr náà ní kí wọ́n pè ní zaka tẹ̀lé títí gàgà ṣé ń bẹ́ẹ̀ náà wọ́n ní mímọ̀ tó sọ pé ìyàtọ̀ dàpọ̀ tó nù wọ́n jẹ́ bàtí bí fífèrè nà sọ́mọ̀ rọ̀mọ̀rọ̀ kọ́bla kúrò jìgìdà sọ́la owó ní sàrà kan ọkọ̀ dẹ́dẹ́ ká ṣe sàrà àrùn tiwájú bá gbọdọ̀ sí ẹ̀. kí ni ìdí gan tí ẹbí ní káàbù zakato lè fẹsọ ń bẹ nínú súnani àbìdáwò wọ súnani ìbìnmájà nínú àdìsí àfáàwà abdullahi ibùnú abdal rọjà làánà ó ní fọlọdọ rọdún lásán lọ sọ jàn zakato lè fẹsọ fún rọdún lè sọ min Allah wa Robert وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي الزكاة المقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات هذا الله بن عباس رضي الله عنه ó ní àníbi ló sọ pé sọ́kọ̀ọ́sọ́ àwọn ẹ̀rọ pàtàkì ọ̀rọ̀ àyàn ní kí ni ntí zakati lè fitiri jẹ́ two euro ten the soil àánú lọ́lọ́run fi ṣe àfọ̀mọ́nì fún gbogbo aláwẹ̀. Ìrìn láti wọ́n wọ́n máa jàdí e gbogbo àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ kùdìẹ̀kùdìẹ̀ òun náà fẹ́ sọ ọ́ lẹ́nu ẹ̀ àkọ̀mọ̀dájọ́ rẹ̀ ní nínú àwọn aláwẹ̀ ti ṣe ọ̀dáwẹ̀ rẹ̀ àmọ́ ó léwu fún ọlọ́run fẹ́ fi sàbọ̀ máa láwẹ̀ sọ́kọ̀ bá wà ní ànábì ló sọ bẹ́ẹ̀ fún wa. bákan náà ọmọ àti oúnjẹ ló tún jẹ́ fáwọn aláìní ànábì ní ọmọ àti dáhà kọ́bla sọ̀la ẹni bá jọ kó tètè yọ làdábìlì fitiri ẹ̀ síwájú ká tó lọ sí mọ́sálásí àbí ká tó lọ sí mùsọ́lá bẹ́ẹ̀ owó ẹ̀yẹ ni ó yọ zaka zaka tó ti kiri ma gbogbo la yìí bákẹ́ni ẹni tó bá wá yọ nígbà tó darí fàyè asọ́dá fún mi lọ sọ́dá kọ́ ọkẹ́ ti tààrà ni kọ̀ọ̀bá mọ́ àmọ́ kọ̀ gbọdọ̀ mọ́ sí kí ló fà á fóun ma tẹ́ ní ìdílé ma dàkí oúnjẹ aláìní bí ń bẹ lọ́dọ̀ ọtí ẹ̀ ni kò sí àníyọ yóò yọ àmọ́ ọlọ́wọ́ bá wà fún àtàlà kẹwàá gan ọmọ bá a ti mọ bá a ti mọ ẹlẹ́nu ti gbéjọ sùn àwọn wa èyí lè wá dàgbé kò dàgbé dé ọ̀nà tí tó bá yọ ọgbà wọn kò sí láì sùn àmọ́ káwọn ọmọ gbàgbé pé táyìmù lọ́wọ́ àmọ̀ tó ń pa táyìmù fún wa àbójúkọ́ mo gbé lọ ọmọ ọ̀rẹ́ bí àdúgbò gbé tó bá ti dé ayé yìí kíá o ṣe but allow opportunity a máa kó sọ fún wa ìdí tí wọ́n ti ní kí káyọ̀ zakati lè fi yẹn kí wọ́n á ní ìdájọ́ zakati lè fi tiri wọ́n kún wọn á wọ́n ọ̀rọ̀ ẹ̀yìn àwọn lórí gan níbẹ̀ nínú hadithi ti abdullahi èyí ni bẹ́ẹ̀ nínú sọ̀rọ̀ قل فرض الرسول صلى الله عليه وسلم زكاة الفطر على العبد والحر والذكر والأنثى والكبير والصغير من المسلمين ìjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ̀rọ̀ bá àwọn àdéhùn sọ́jà ẹ̀ ó ní zakat ṣètò ọ̀rọ̀ ẹ̀yìn ní kéèyàn ọyọ́ àwọn ọmọ ló sọ̀rọ̀ ẹ̀yìn lélẹ́rí gan ọ sọ̀rọ̀ lórí gbogbo ẹrú báwo tẹ lẹ́rú bíbà àlẹ́rú tó kẹ́kù láyé ó lè pọ̀ láyé jọ àtọmọlú àmì lórí ọkùnrin àtòbìnrin lórí ọmọdé àtàgbàlagbà kódà èyí ó yọ yọ yọ yọ yọ yọ ọmọ kékeré kó àwọn ọba àti ló àárọ̀ yọ ọdún kódà ti dé lọ́dọ̀ àwọn sọ̀hábà gẹ́bí wọ́n ti fi osùmọ́lù náà báyìí ibi yẹn ti yọ fún ìmúnú kí yọ yọ fún ìmú mùsàhà òun yìí sọ̀rọ̀ yìí ni àmọ́ tí ṣe nínú táwọn onímọ̀ sọ pé ó lẹ̀ sàmẹ́ ká yọ fún àmọ́ yìí dé yẹn àníbi mùsùlùmí ẹ̀yin mùsùlùmí nìkan náà lọ́wọ́ náà báyìí yóò yọ fún ara rẹ̀ yóò yọ fún àwọn tí ń jẹun ní rẹ̀ tí ń bọ̀ ní wọ́n ń bẹ nínú hadith yẹn wípé òjijì ọlọ́run ti zàzàlù ti ti lọ́ra na sọ́ọ́ án nínú sàmù nínú sàmù wà sọ́ọ́ án nínú sọ́ọ́ kan kí ni òun ni múdù mẹ́rin òṣùwọ̀n tí ń bẹ ní Lagos state sáwáwá yìí òun ni bìdíkà ìyẹn ni mẹ́ta nìyẹn ń bẹ nínú sọ́wọ́ ti tàbíkà Muhammad sallallahu alaihi wasallam tẹ́ bá ti lè bìdíkà mẹ́ta ó ti lè dé jẹ́ nìkan ìyẹn wà yọ̀rọ̀ àná àwọn onímọ̀tò akékeré ti di sí múdù gan wọ́n ní ẹni tọ́wọ́ rẹ̀ ó kéré jù tọ́wọ́ rẹ̀ ọ̀dẹ̀ gùn jù ó ti dìde kíni o ó ti dìde múdù kan kì í ti tẹni tó kéré àwọn ẹlòmíì yóò gbé jáka kalẹ̀ á ní káwọn kéèké máa wù nù. ìwọ àgbàlagbà náà tó bá rí pé ọwọ́ rẹ̀ yìí kéré wọ́n ní tí ọwọ́ rẹ̀ ọba ń gùn jù tí ó dẹ̀ kéré jù kéde jọ pé lómi tó bá tẹ́ ọba ìlẹ̀ dájú ká àgájú bá yẹ kàn ọmọ ìgbà tán ètò ìwé nìyẹn tó ìpín ìdíje rẹ̀ ti dìde mú jù àmọ́ máa ń tẹ́ dára rẹ̀ lọ́ra jìdígà tí wọ́n mẹ́ta sẹ́ni kọ̀ọ̀kan oúnjẹ òun wá ní àlejò ìdàpọ̀ gbogbo ní sọ́ọ́ àìn mi ò sá mọ̀ sọ́ọ́ àìn mi ṣàyẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo oúnjẹ tá a bá wá jẹ nínú ìlú gẹ̀ẹ́dì ráì gẹ́gẹ́ wà kódà ní sẹ́nu àwọn onímọ̀ tó sọ pé ráìsì yẹn ní táìmù tá a wà yìí o òun lọ́dà jù tòlùkọ́ ojú oúnjẹ tó kọ́ mà tí gbogbo àwọn ẹ̀dẹ́dì máa ń jẹ. ìgbọ́tọ́ lọ́wọ́ ọba sowó fún àwọn àyè tí ẹ̀mọ ẹ̀mí ẹ̀dí nì títọ́ lọ́wọ́ ọba lè lẹ́yìn ìgbọ́tọ́ lọ́wọ́ sowó fún tòlè rárá yìí tí ó tún sẹ́kù ọ̀wọ́n lọ sí gàrí ẹ bá wá gàrí àwọn olùdarí ẹgbẹ́ fọ́gà ènìyàn náà làwọn náà ọba tó tó tiẹ̀ tí ò ní mo máa fi bí wọn ò gbé yẹn lọ́rọ́ jẹ òun inú àwọn tí ó wà rẹ́kọ̀gáìdì ló tó wà nìyẹn àmọ́ àwọn kan ń pé tó mọ ní pé o ẹ bẹ̀rẹ̀ jáde má gbàgbé mi pòjíṣẹ̀ tó ń wá nìyẹn tí wọ́n náà wá lẹ́yìn ìtàwọn alẹ́ ká ju gbogbo wọn nú mọ̀mùsáàbì àwọn ṣàfẹ́yà àwọn ànáàdìlá àti mọ́mú àmà wọ́n sọ sí pé oúnjẹ tí bẹ́yìn ìlú ni wà lọ pé wọ́n tálíkà ó lè yọ jìdíkà mẹ́ta mẹ́ta àmọ́ àbọ̀ anífa ọ̀rẹ́ mọ̀ wọ́n àwọn sọ sí pé tí bùkátà bá gbé olùyọwó òfò ṣe àmọ́ nínú nǹkan táwọn onímọ̀ orí sáà náà ti pèsè bí oúnjẹ yẹn pé owó wà ń gáìmà nígbà wàhámà lówó bọ́tẹ́ bá rẹ́ni tó ń sọ tẹ́nu àwọn àfá òun náà láwọn tó fi tó sọ pé òun bẹ nínú àwọn tá a lè fi pàtàkì ní pé tá a bá lóúnjẹ ẹni tí a gbé ikú tó jẹ́ mẹ̀kúnnù tó bá wù ó ti fi pọ́pá jẹ nígbà wá ti dé jà zaka zakatẹ̀ fẹ́tẹ̀rẹ̀ fún táǹpé ní jáka lọ́dọ̀ wa bí bá ti gbé ikú ti fi pọ́pá jẹ ní tó bá wù ó lè sọ́dà tó bá wù ó lè ní tẹ́bà tó bá wù ó lè mú tó bá wù ó lè ṣe tó bá jẹ́ mò ń lè ta owó mo ní ìdílé onígàrí mo wá wá gbé lọ ọyá ẹ̀rọ máa ẹ̀rọ ìrà mi wá gbọ́dọ̀ fi ṣe nù. eléyìí nínú àwọn nǹkan tí onídìkì aṣọ ni. bákan náà zakati lè fèsè a lè yọ tó bá ku ọjọ́ méjì táwọn yóò parí ní àti twenty twenty ọjọ́ ọdún ó wà lè fọ́ sí pé twenty eight twenty nine ìjọ ọdún tọ́dún bá ti kú sáńtà tó fẹ́ wọlé tó ti kú nǹkan bíi forty eight hours àìyọ zakatu bìtẹ̀ tó ń pè ń bẹ nínú àdìsí àfọwà abdullahi abdulhamid tí bẹ́ẹ̀ ló sọ ẹ́ bukọ́rì ó ní káàrù rẹ̀ òun náà zakatu bìtẹ̀ kọ́pìlà ní ayé ti di yọ́ọ̀mì àwọn yọ̀mì àwọn sọ̀rọ̀ àbà máa yọ zakatu bìtẹ̀ tó gbọ́dọ̀ bá ti fún ọjọ́ méjì àlọ́jọ́ kan àsìkò yìí ó pè ní wọ́pù ìjàwá fáìlì tó yọ pé ó ti tọ́ láti lè yọ zakatẹ̀lẹ̀ bẹ̀tẹ̀ but àárọ̀ ọjọ́ bí yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n ti kákó jáde lọ sí ẹ̀ níbẹ̀ níbi àdéhùn àbáwọ̀ àbúdá ìtàkà ẹ̀ pé yóò dẹ̀ yọ o ibi wà á mọ̀ ọ̀rọ̀ bí hà àǹtúndà kọ́ọ̀dà kùrú jìnnà sí ilá ilá ẹ̀ ibi kí ni ó dé ìjọ zakati ti fi tèrè kí wá sí káwọn èèyàn tó jáde máa lọ sí mọ́sálásí ni. eléyìí nínú àwọn nǹkan tó pọn dandan ni àárọ̀ ọjọ́ tó ti pọn dandan fún everybody ọjọ́ fúnra ẹ̀ ọjọ́ fúnyàwó ẹ̀ ọjọ́ fáwọn ọmọ ẹ̀ ọjọ́ fún bàbá ẹ̀ ìbànújẹ́ ọlọ́dẹ̀ àwọn ọmọ tó kó sílọ ọjọ́ mùsùlùmí ọjọ́ fún wọn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ fún ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀kọ́ òun ní ń bọ́ ọmọ ọ̀dọ̀ yẹn ó ti rí pé mùsùlùmí ni

níwèé lọ kà ní wọ́n fi ń sayé àwọn náà kà á ti jẹ́ náà ni iṣẹ́ lọ kọ́ ni àwọn náà kọ́ ọpọlọ lómi ni àwọn náà ní amúgbọ́dọ̀ ti tó tiwọn nìyẹn á ṣe dáadáa sí wọn torí káwa ló lè bàbí dáadáa gba wájú ọlọ́run wa àbí ọlọ́ba bá tún àtàlà kọjọ fún wa ṣe kó lè gbà níjọ tó fẹ́ni kọ̀ọ̀kan wa. bákan náà zakato lè fi dé ọjà ìgbà kan tó jọ pé a kì í lọ wá nǹkan tó bá ti bàjẹ́ tó ti ń fi wọ̀ ni sọ pé tó bá gbé fẹ́ nìyẹn náà òun náà fẹ́ lò ni ká pọ̀ síra nǹkan tá a bá fẹ́ ti gbé lọ bẹ́ẹ̀ ìjọ ti ní nítorí bá dẹ̀ da làwọn kí ń ṣèjọ tẹ̀ ká sọ́ra ní gbogbo àwọn nǹkan tó yẹ pé ó lè ba àwọn ìjọ tìyẹ jẹ́ bákan náà kálá ní ẹ̀sùn ìtọ́ náà bá ní bákan náà káwọ àwọn tó tọ́jú jù lọ bákan náà àwọn tó bá jẹ́ àwùjọ àwùjọ kọlọ́ba lọ́sọ̀dọ́lá kó fún aláwùjọ Islam kó bá afá àwùjọ wa ìṣe jù báyìí lọ gbogbo àwọn afá tí wọ́n gbé dáadáa ní kó bá wọn lọ́wọ́ káàkiri orílẹ̀ Nàìjíríà àti wàá káàkiri àgbáláyé òun ni pé ó máa ń dáhùn organisation tí gọ́ọ̀mẹ̀ntì gan máa ń gbé kalẹ̀ tí máa ń gbójú lọ zàká lọ́wọ́ àwọn tí máa ń gba tẹ̀lé náà tí ó mójútó tọ́lá ìbọ́ wà kò sí lọ́dọ̀ tiwa ọ̀gá ilé tí ó mójútó fáìn àwọn tá a bá gbélé tó ká ṣe àwọn ètò yẹn kó jọ pé yóò takulé àwọn ti yẹ kó takulé àmì ọlọ́pàá bá sọ àtàrà kọjọ pọ̀pọ̀ ọkọ̀ àmọ́ṣe kó lè bá níjọ nígbẹ́ nìkan kan wọn. alhamdulillah والصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́gẹ̀ fún àníbà Muhammad àti ọlọ́run bá kọ́ bá ń kí àníbà Muhammad àti gbogbo àwọn sàábẹ̀rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà wọn àtàwọn tó tún máa tẹ̀lé ìlànà wọn tí ó gbìn dàrí pé àná kó ló bá tó bá ní níbèrè súnmọ́ àwọn onímọ̀ àti tí ó bá ti rí wọn ẹnu bá ti ní mẹ́sìn nǹkan nǹkan náà wọ́n sọ àti tí wọ́n àti tó àbáwọn apákan wọn bá ní kan tó bá wà ní kíláà lọ́sọ̀ tó gbé Islam ẹ̀sìn tó dáa ni ẹ̀sìn èrí ni gbogbo tó bá ti mọ lérí ẹ̀rí tó lálàáfíà nǹkan yọ̀ kan náà lọ́mọdà tó bá ti lè yàtọ̀ ẹnìkan bẹ̀rẹ̀ lórí nǹkan ti sọ wọn. òun òun ni sọ̀dáàtúlì ẹ̀dẹ́ ìkírun eight àkọ́kọ́ ní ká lọ́ọ́ mọ̀ lẹ́bùn ti lálàáfíà nínú hadithi Anas bin Malik ó ní ìgbà tá a nílò Muhammad sallallahu alaihi wasallam tó dé Madina ó bá wọn yẹ̀dà àbúnyà ti yàwó lẹ́yìn ó máa ń ṣeré wọ́n máa ń ṣọ̀ṣọ́ nínú ọjọ́ méjì kan ọwá ni ọdẹ abudala lọ́ọ̀bù bí yàwùlé ní kọ́yọ̀ mìíràn ọlọ́mọ bá ti jàrọ ọjọ́ méjì bẹ́ẹ̀ ní sọdún yìí ó jàrọ ẹ̀ pẹ̀lú ọdún méjì míì tó lóorin jù yìí tẹ̀ ń ṣe lọ nígbà níbi sọ́kọ́ ara màdínà yìí sọ́kọ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ni òun náà ni àìsàn ìfẹ́fẹ́ wà ìbẹ̀rẹ̀ àwọn nínú spirit tàbí ti ọdún àwẹ̀ àtọ́dún iléyà ọdún ti wá nìyẹn àwa mùsùlùmí kí làwọn ojúṣe wa lọ́dún yìí gbogbo mùsùlùmí gbọdọ̀ mọ̀ yìí pé jẹ́ ọdún ẹ̀sìn ni tó bá kí kìí ni ọlọ́run ọba sọ pé ẹ kó máa ta gidi ẹni bá wù kó máa jó ẹni bá wù kó máa pàtẹ́wọ́ ẹni bá wù kó máa ṣeré ẹni bá wù kó lọ sùn. but ó rán òjíṣẹ́ sí wa ó wá sàlàyé bóun láti ṣe ọdún méjèèjì yẹn ẹ̀wọ̀n tá à ń sọ lórí ìsàkátẹ́lẹ̀ kété wípé a ti gbé e lọ síwájú ká tó jáde lọ sí ẹ̀yìn. torí pé táìmù gbà yẹn òun ni ọkọ̀ sí èyí táwọn èèyàn ó fi mọ̀ ẹgbẹ́ yẹn à ń sọdún táwọn mẹ̀kúnnù gan náà ti ah, gbogbo à àwọn àmọ́ báyìí. lójú ìdùnnú ní gbogbo ọjọ́ bá lọ sí ìdùnnú gbogbo ọjọ́ bá yẹ. bọ̀ tó bá jọ pé iléyá ni á darí dé wọ́n ẹ̀ṣọ́ wa fẹ́. náà àwọn tó yẹ ká ṣe ọjọ́ ọdún yìí ẹ̀sìn ti là á kalẹ̀. nínú rẹ̀ ni pé ká wẹ ìwẹ̀ bígbà tí yẹn wẹ̀wẹ̀ sí pé ń lọ sí júmọ̀ wọ́n bèrè lọ́dọ̀ áyì kùnà àdìsọ́lì ọ̀rọ̀ tẹ̀lé àyì títí ìgbà wo nìyẹn máa ń wẹ̀ gan ọwọ́ ni ìwẹ̀ tí ó òun yẹ ọmọ ìdíjúmọ́ yẹ ọmọ ìdíjúmọ́ ìdíjúmọ́ ìdíjúmọ́ ìdíjúmọ́ ìdíjúmọ́ ìdíjúmọ́ ìjọ mẹ́rin ó ní àwọn wẹ́wẹ́ sílẹ̀ káwọn mọ̀ pé àwọn ojúṣe kan tá a ṣe níjọ yẹn ẹnu àwọn onímọ̀ máa kó ló ti pé ọdún èèdù ni àyà yìí ń tọ́ka èwo ni ọ̀rọ̀ tó lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala sọ pé fasalli li rabbika wanhar kí wọ́n fún olúwa rẹ̀ kò lè níbi tẹ́nu òkú sí ni pé tí ká lọ lẹ́yìn sọ́rọ̀ ẹ̀yẹ̀ ni àti kìí sọ́rọ̀ ẹ̀yẹ̀ arínú ọdún lọ́rọ̀ ẹ̀yẹ̀ ni tí ò ní tàbí ṣùgbọ́n adẹ̀rí inú ọdún tó pé kìí sọ́rọ̀ ẹ̀yẹ̀ táwọn tó bá ti lọ kò sí wàhálà àmọ́ àwọn tó lọ́rọ̀ ẹ̀yẹ̀ yẹn èyí ń bẹ fún wọn làwọn tí wọ́n sọ pé kìí sọ́rọ̀ ẹ̀yẹ̀ lọ kí nìyí tí ń tẹ́lẹ̀ ló sọ ẹ̀kọ́ ìsọ̀ ìmọ̀fẹ́ ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ báwọn ayọ̀ sọ jáde àmọ́ wọn na anú òrìjà àlẹ́ àwọn àbẹ̀ wàlẹ̀ ọjà olùpa wọn láṣẹ ká mú àwọn ọlọ́mọdé jáde tó jọ bá ń táwọn ọ̀dọ́bìnrin ká mú wọn jáde kódà ti dídá àwọn obìnrin tí ń ṣe áìdọ̀ ká mú wọn náà jáde níjọ ọdún tí wọ́n lọ sí yìí ó ní ààrẹ fòṣì àwọn àwọn tó ń ṣe àjọ yóò pàdé àfẹ́sùn ẹni mọ́tọ́lá àwọn èyí ò ní súnmọ́ èdè ni wọn ò ní súnmọ́ bí táàbì kí òun lọ́nà ó ní yẹ adinari fẹ́yọ̀ ọ̀dá àwọn àtàlẹ́ mùsùlùmí àwọn èyí yóò witness àwọn dáadáa àtàjọ àwọn mùsùlùmí ẹgbẹ́ báyìí àwọn àtàjọ àfúnra bẹ́ẹ̀ ni àwọn sọ̀rọ̀ bá ní ìwé ń tàjọ àfúnra wọn. bẹ́ẹ̀ sàkóso ọ̀rọ̀ lọ́wọ́ mí olúwa gba ìjọ sáǹtì yìí lọ́wọ́ wa o gba àwọn dáadáa wa o ẹ̀fí gbogbo àwọn ọ̀dọ́ ọlọ́wọ́ bá ń jọ kí o àtẹ́sà mọ́dún o gbogbo dáńkìra wa o dáwà ní àdúrà ní káwọn olówó ń fẹ́ ẹ̀. báyìí òun náà ni ó máa fi ìyá olùkọ́ pé nìkan èyí dáná lẹ́yìn sàlá fún àti àti òun sọ pé ah, ọkùnrin òun ò ní kí ìbámu àníbi ní wà ìfẹ̀sí ha tó tó ha ní jìlìbàlì ha kẹ́ni ẹnìkan yá fún ní jìlìbàbù ẹ̀ nínú yín nínú jìlìbàbù jẹ kí wọ́n ya rẹ̀ fún ya fún ẹni tó tún lásọ tó lè mú jáde ọdún ni pé kí wọ́n ya wọ́n tà jáde ni. irun jímọ̀ gan wọn ọ̀pọ̀ láti ẹrú ìfihàn pa nínú ilé àgbà kọjá nìkan lọ kí wọn. níbi àdìsí yìí wọn bá sọ yẹn ó ti tí ó yí wa kó ràn yẹn ni abẹ́ni bá lẹ́síùs tó bóyá ara láti ara táwọn ti bá kọjọ kó kárí kó kárí àti gbogbo aláàrẹ tó bá lọ sí sunni tó jẹ́ mùsùlùmí kọ́ bàbá wọn ọmọ lára àgbà bákan náà òun wá ní pé nígbà tá a ti mọ̀ ojúṣe wa ń jọ yẹn ó wá ní ibi ìsáhùn ti gbé kalẹ̀ kí ni ó ṣe òun rẹ̀ ní sáwẹ̀ ẹ̀sìn sáwẹ̀ ẹ̀sìn tó ní mọ́ tóní tóní ni kìí fẹ́ ti lọ sí ẹ̀sìn àlàáfíà ni kìí fẹ́ ti dàgídàgà kìí fẹ́ ti wàhálà. ó ní pé nínú rẹ̀ ní pé káwá wọ èyí tó dáa jù nínú aṣọ wa wọ́n náà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní aṣọ burúkú pẹ̀lú mọ́ra kí máa ń wọ̀ ọ̀rọ̀ sí i tó dáa láti ní máa ń wọ̀ ọ̀rọ̀ fún ẹ̀ka tó táwa náà ní nínú tẹ́lẹ̀ tí ìjọba ẹ̀ṣẹ̀ já kúta ní já ní ká lọ ká fọ kọ́má eléyìí nínú ìsámọ̀ ẹ̀sìn ọ̀ṣọ́ ni kì í sẹ́yìn kí wọ́n máa ń pa. bákan náà nínú nǹkan tí ó yẹ ká ṣe ni pé tí yẹn bá ti wá ń fẹ́ máa jáde lọ wàlùfùkàbìrù mọ́ ádámàhàdá ọlọ́run tá a ti gbé ọdún kẹta lè kí ẹ máa ṣe kí ẹ lè bá a máa ṣe tẹ́gbìrọ̀ yìí tẹwájú ti lé yá a máa ṣe tẹ́gbìrọ̀ rẹ̀ tẹ́gbìrọ̀ ti jẹ Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wọ́n ní láì hàn yóò ti bẹ̀rẹ̀ láti jọ bí tó tutù lè níjà bá ti lé tí ó fi ti jọ ọjọ́ kẹwàá láti rìn ríra àti ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ àyàmù tẹ̀sírí bọ́tí títà wẹ̀ tá a bá ti jáde lọ sí àwọn ti Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar wa lillahi alhamd nítawọn onímọ̀ wa sọ pẹ̀lú ẹgbà wa ti tọ́pọ̀ jankẹrẹ tí wọ́n gbà wá lọ́dọ̀ àwọn sọ̀hábà wọn ni wọn kálukú máa wí tẹ̀ àmì yẹn lè wí jákè ó lè wí jákè àmọ́ máa dá wí kọ́mẹ́jọ pé òun kánà láwọn ti wí nínú táwọn onímọ̀ sọ̀rọ̀ àkéèsí ni pẹ̀lú báwọn ènìyàn tí wàá fi ṣe ṣe nígbà tí wọ́n sọ̀rọ̀ aláìsàn àdéhùn eléyìí ni yóò wù ní fún wa bó ṣe rí fún wa kí ló bó ló ṣe rí fún wa ọlọ́run ní ọjọ́ ọmọ àníwọ́ wọ́n kọ̀ lọ́ àní. àwọn sàábé wọ́n sìn wọn ọlọ́run wá ní ọjọ́ ọmọ àníwọ́ wọ́n dé fún ọlọ́run yọnu sí wọn ọlọ́run yọnu sáwọn náà nítorí wọn fi lè yọnu sí wa nígbà ẹja ṣe báwọn náà ṣe àwọn ọlọ́run bá ròyìn ibi wọn máa ṣe sílẹ̀ wọ́n yẹ sẹ́yìn ọgbẹ́ ọ̀sẹ̀ bíi lè mọ̀mìnì wọ́n wá sí ìmọ̀ sáwọn ọ̀nà sùn ní ìjánu wọn sáré sí máa ṣe rọ̀. وتقول يوم القيامة السابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوه بإحسان وتبعا وربعا ọlọ́run ẹni tó bá gba ọ̀nà tí ó yàtọ̀ síbi tí wọ́n gbà àwọn onígbà wọn rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn mọ̀hàjírí tí wọ́n ṣe jíra lọ sí Madina wọ́n la sọ àwọn tí wọ́n sáànà sí fún ànígbà Muhammad ní Madina ọlọ́run ní kọ̀ọ̀dé ọ̀la gbogbo ẹni láyọ́nù sí ọlọ́lẹ̀ ẹ̀sán tá a sàn fún wọn àwọn ọgbọ́n yọ̀ọ́ ló ti fún wa kọ́lọ̀ bàbá yọ̀ọ́ ló ti bá wa ó kà wá náà fún ẹni tó tẹ̀lé ọ̀gbẹ̀mí dáadáa ìyẹn làwọn tí wọ́n ti gbù làwọn ti tẹ̀jọ́ yẹn kára mú kọ́fì yẹn wá káwa ló lè ṣe bẹ́ẹ̀ kọ́lọ̀ ń dìgbà bẹ́ẹ̀ fáwa náà kọ́lọ̀ kọ́ gbà fún wa náà òun nínú àwọn nǹkan tá a ṣe lọ́jọ́ yìí òun náà ni pé àmọ̀ ti tẹ́ sí ọ̀rọ̀ lọ títí tá a fi dé yìí tí màmú fi jáde tí mo bá ti jáde á parí tẹ́tí ọ̀rọ̀ yẹn òun ni aláwọ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ gbà tá a ti dé yìí tá a tó ṣe títí tí mo ti jáde tí mo bá ti wá jáde àjàkẹ́ ní abdullahi abdul abdul rọ́jò láàyè ó ní sọ̀dẹ́ tó máa rọ̀ sílẹ̀ tó lọ́rọ̀ sẹ́lẹ̀ wá àbíbákẹ́ wà Umar kúlù wọn yóò lùú náà kọ́ bí i àìsàn ó ní mo kí pẹ̀lú ànẹ́bì mo kí pẹ̀lú àbúbákẹ́ mo kí pẹ̀lú Ah, Umar ó ní gbogbo wọn yányán wọ́n kọ́kọ́ máa ń kí òun báyìí tí wàá ju olú bẹ̀rẹ̀ sí ní kó tó à ń ta àkíyèsí fún gbogbo àwọn àdìmọ́mọ́ yẹn káàkiri jáde-jáde Nàìjíríà àti káàkiri àgbáláyé ẹ̀dínkọjọ pé a máa tẹ̀lé lánàá yìí ọ̀rọ̀ sẹ́rí Islam Islam ti fún àìkàlẹ̀ mọ́rùn kò lè fi nǹkan sọ fún kọ́má àbí mọ́dúrétì ẹni àbí sífláìdì ẹni ẹni tó bá yé mo tó fi jíjọ gbẹ̀rẹ̀ àti àmì ìsìlámù mo ń wulẹ̀ yípadà mo ní ìyípadà lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ti wa wọ́n ti ṣe bí bàbá ẹ̀ mà bẹ̀rẹ̀ lónìí tí wọ́n ti kútu bàlọ́ tí wọ́n ti kírun àbí ẹ̀jẹ̀ kírun nítorí tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ní rọrọ kákan náà ìdòkó rọ kí wọ́n ti kún kírun tán kan lè bẹ̀rẹ̀ kútu bá. bákan náà nínú ilẹ̀ àkíyèsí bá ṣe ni pé tába ti parí ìrun tán ọ̀nà tá a gbà lọ tó bá bọ́ sípa ìgbà náà yìí láì wọ́n nàkan náà lọ́wọ́ ọdún rẹ lọ́wọ́ títí ẹ mọ́tẹ́ta rẹ láì pẹ̀lú ìfowópamọ́ lọ́sàn ìlà ọ̀tà bọ̀tà náà bì ọ̀nà tó gbà lọ́mọ ń gbóná mi wò lé ni. ìwà ń ṣe dandan ní ọ̀bá ẹ̀kọ́ náà kan ní pásítà kí ló dé aláàjì ní gbogbo ẹ̀sìn lẹ́yìn ọ̀nà gbogbo wọn gbà wọn lẹ́yìn inú sọ̀rọ̀ ọ̀rùn fọ́ọ̀rùn gbàgbé tó gbà wọlé gbà wọlé gbàjáde gbà wọlé padà bákan náà nínú àkíyèsí òun ní pé ẹlòmíì ti tẹnu ró báyìí hàmìlá ìfọlọ́ngbà yọ ní fún wa ọ̀pọ̀lọpọ̀ ìyá yọ sí wọn pé tí wọ́n fa nínú jẹ́ ni pé ìjọ yìí làwọn nǹkan ò tẹ́lẹ̀ àwọn kan lọ tí bá ti parí òun tó báyìí nígbà tọ́lọ́ sí i tọ́lọ́ sí i pàṣípẹ́tà ti tẹ́lẹ̀ ní òkú lè máa fi tó wú ọ̀dọ́ ni kò dẹ̀ ní bẹ́ẹ̀ àwọn ènìyàn síwájú wọ́n ní táwọn gbogbo tí wọ́n bá ṣe alladhina yutuna ẹbí tí wọ́n máa gbà gbà fún wa ọ̀kan nínú wọn ó sọ pé tóun bá mọ̀ ìtọ́ ọlọ́run gbà túra tàbí lákà méjì nípa ọlọ́run gbà fún un onímọ̀ wọn wọn máa ju ni o torí pé ọlọ́run bá sọ nínú àlùfáà ni pé ìnáwó olúwa ní ọ̀dọ̀ àwọn tó wù ú ti gbàtẹ́ àwọn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run kọ́lọ́ba kọ́ka fún wọn. òun ní pé wọ́n bá ta ṣe ó tẹ̀lé kí amọ̀ta tó rí rìsọ́ọ̀tì ẹ̀ ọlọ́run bá wẹ̀ lọ́rọ̀ yẹn ó ní láàyè fún tẹ̀tẹ̀kùn kẹ́lẹ̀ bá bẹ̀rù ọlọ́run bá mi ọlọ́run yẹn lọ sí fẹ́gbẹ́ àlọ́ sí ìdì ó ní láàyè fún tẹ̀sùrù kẹ́lẹ̀ bá àdúgbò ọlọ́run sọ́tí mú ìwọ bàbá ìwọ mọ̀mọ́ lọ́fẹ́ mi dúpẹ́ jọ yẹn zéńdì náà àlèdẹ́ ti fira yín lẹ̀ tẹ́lẹ̀mí ló máa bèrè pé ẹjọ́ sà ṣe àlèdáná ṣàlè fi oúnjẹ gẹ́gbẹ̀rẹ̀ wa àlè fi sínú wọ́n fẹ́ jìnà sí orí pé àyùkò yóò yàgbọ́ ọ̀hún bó ti jìnà sí nínú àwọ̀ yẹn bẹ́ẹ̀ ló jìnà sí lọ́jọ́ lásán gbogbo tọ́lọ̀ ń pọ̀ fún adúmọ̀ ṣe bẹ́ẹ̀ ẹwu tí ń jẹ́ ìdánwò láyẹ̀wò ẹwà ángírísì yẹn ló ti fòfò ọtí wa ní ọ̀rọ̀ òun onífúnbẹ́ẹ̀

olóyún wọlé táàtù àìdí ẹ̀kùn ìlàjẹ́ òmùgà ọmọ ẹgbẹ́ ọ̀bọ̀wọ́ ara yín pàpà fúnra ara yín ẹni tí mo kó fẹ́ jí rẹ̀ lérí ẹni tí mo sìgá ọbẹ̀ ba kíndìn ẹ̀jẹ̀ ọbẹ̀ ba lífà rẹ̀ jẹ́ ọbẹ̀ ba àtà rẹ̀ jẹ́ jìnnà sí ẹni tí ń ta jẹ́jẹ́ ó fẹ́ kó fi ṣe dáadáa kó bẹ́ẹ̀ fẹ́ kó fi bọ́ fámìlì yọmọ lọ kó dànù yọmọ kó fáwọn kan gbogbo ilé ìyẹn já jìnà sí ọlọ́dẹ mi ní zomi àárẹ̀ ní ṣe ìtọ́ nípa ìtẹ̀lẹ̀ mú ọba tí ọ̀pọ̀ ní rọmọdán gbàgbó jìnà sí gbogbo ẹ̀ ó wù ní ìkú gbàtọ́ bá ṣe lẹ́yìn rọmọdán bá ṣe mẹ́lẹ́yìn rọmọdán ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́lẹ́lómi tí a máa ń tọdún lọ́dẹ̀ máa ti déjì lọ́dẹ̀ máa wà máa ti ní wà gbọ́rù rọ́bádá gbúrù àni àwọn ọdún dálẹ́sẹ̀ wọn gbé lọ sí kẹ́ni sì ẹlòmíì bábíṣì ni mo ka ara wọn lọ àwọn míì ti mú wọ́n ti tẹ pósítà káàkiri nìkan àwọn eléré tó ń plé jọ́kì jọ ọdún jọ́kì gbẹ̀lẹ́ kan jọ́kì ẹ̀tọ́ ọdún ìpínlẹ̀ yìí kó ló kàn wá mùsùlùmí àwọn ẹ̀kọ́ tó mọ̀ bọ́ọ̀nù kọ́ wa bó la ṣiṣẹ́ nínú ló kàn wá bí ẹ ṣe sọdún ọdún ìjọ kìíní àwọn ẹ̀tẹ́ ìgbà ẹ̀tẹ́ ti yọ ilé ọlọ́run ti sọ àwọn àbá kó wá ní òtítí làtẹ máa lórí pété tí sọ pé sọ̀dá wọ́n padà mú ajé sọ̀dá ọ̀sẹ̀ ẹ̀dẹ́ yìí bó láti fẹ́ tí wọ́n yìí méjèèjì. sẹ́ńtì wọn ni wọ́n máa ń tó lọ́ba tó fi wọ́n máa dúpẹ́ fọ́ lọ́ba rẹ̀ wọ́n máa ṣe dáadáa dáadáa tó ń sinmi rọ̀mọ́bọ́ọ̀nù jòkó ìwọ ọmọ ìyá mi nínú sàn rí i pé òun padà da yẹn lọ lẹ́yìn rọ̀mọ́bọ́ọ̀n lọ́sẹ̀ kúrú ọgbà da rọ̀mọ́bọ́ọ̀n ní àyìnṣà rọ̀mọ́bọ́ọ̀n káàdà àǹkóbọ́ àyìnbọ́ọ̀dọ̀ fa iná lọ ayọ̀lá ya mọ̀ rọmọbọ́nà ọ̀nà ọ̀sìn o afẹ́wẹ̀lẹ̀ àmọ́ ọba Allah subhanahu wa ta'ala ó dá wa ní ọ̀sìn o ayọ̀lá ya mọ̀ òun ò lè kú o jọmọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọba yín wà láà ń sìn fa àwọn ọmọ wọn àti ayé àti ẹsẹ̀ kò yí ni ẹwà dúró wàhálà yìí kọlọ wa kó má dà lù wàhálà yà kó má kọ́ ọ wa rọ àwọn iṣẹ́ mi bẹ̀rù ìbàjẹ́ mọ́sùnmá iṣẹ́ mi bẹ̀rù ìjẹ́ sàrẹ̀ mọ́sùnmá tó máa wá lóṣù pé òkúté sí kótó bí mo kọ́ kó ṣe mí kótó ṣe mí kọlọ wa kọjọ kó fún wa lọ́pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ́ kó gba ìjọ fún wa àwọn àbí ọlọ́run bàbá wa àti tóbi rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ìrìn Nàìjíríà ọlọ́mọdé ọjà ó lè ti jẹ́ láàjọmọ́ fún rọmọbọ́n bẹ́ẹ̀ ló jẹ́ first juma fún president muhammadu buhari abẹ́wọ́lọ́ bàbá lọ́dà bá fún bàbá nìbọ̀ máa ń fi ìjọba iná fi bu o abẹ́wọ́ ọmọ ń gbàdúrà lọ́dà gbàdúrà wa ìmọ̀mọ́ ahmed rẹ̀ mọ̀ fún bàbá ó ní tí mo bá mọ̀ yìí pé àdúrà kan bẹ fún mi tó lọ́ọ́ fẹ́ gbà ó ní ìjọba ní ṣe fún un torí pé yìí tẹ̀yìn oríire òun àdórí gbogbo olúwa adọ́lọ́ba di nàìjíríà kọ́lọ́ba àbúṣe láti rí Muhammadu Buhari kọ́lọ́jọ́ ọmọ dá lọ kọ́lọ́mọjọ́ ọba àjẹmọ láyáyé kọ́lọ́mọ bá fúnṣe ní Muhammadu Buhari kọ́lọ́mọ ìdẹ́kẹ́ tí ọba àjọ débẹ̀ láyáyé àwọn àti ẹ̀wọ̀ ọlọ́run ọba torí pé ibi tó fi kà wá mùsùlùmí bá a ti ń bẹ yìí táwọn abẹ́nu lé wa òun ni pé ẹ wò bá tí bàbá yòókù wọlé tẹ́ ẹ bá kọjá lálábàá nígbà yìí lásán ẹ̀yìn wọ́n máa fi ọdẹ ilẹ̀ kí wọ́n ti máa tó mùsùlùmí náà báyìí ọdẹ lóga fi ọ̀pọ̀rọ̀ brọ́dà kìnnìkìnnì kìnnì kan ìgbà àwọn ó ṣe gbá báyìí ó ṣe kìnnì báyìí torí pé wọ́n rí ilé ìtẹ̀mọ́ àwọn mùsùlùmí dẹ̀ ní bàbá nínú rọmọdọ́ lè ojú lọ sí wọn àjọ náà ọba aláṣọ àtàlà ọba tí máa ń kọ́ ni máa ṣe nígbà ọ̀pẹ́lẹ́ ni wọ́n máa ṣe ọba tí mọ̀ ń fẹ́ láti orí sábà fún láti wọn. àwọn àti ọ̀rọ̀ ọba ọba ọ̀sán náà sábà kọ́lọ̀ mọ́ gbèsùn láéláé gbogbo àwọn tó ń gbèjọba rẹ̀ sùn kọ́lọ̀ ọba kọ́ mọ́jẹ fún okun lọ kọ́lọ̀ mọ́jẹ fún odélẹ̀ kọ́lọ̀ kọ́ bá já wálẹ̀ gbogbo àwọn tí wọ́n kun lọ tó ti ṣàṣeyọrí lórílẹ̀-èdè yìí kọ́lọ̀ bá lásán náà sábà kọ́lọ̀ bá kọ́ bá lọ́wọ́ àwọn ẹni eré kọlọ̀ bá fún láti kọlọ̀ bá fún láti wọlé bá ti tọrọ fún náà àtọ̀rọ̀ bẹ́ẹ̀ fún un chairman wáyé ló bá wọn ẹ̀jọ́ wá nígbà yìí kọ́lọ̀ tó bá bá náà láti yọrí sí àgbogbo ibi tí àwọn náà ti rí ṣe kọ́lọ̀ bá wọ́n ti kọ́ bàjẹ́ èyí tí wọ́n tún máa ṣe kọ́lọ̀ bá bá wa kọ́ ṣe kọ́lọ̀ tí náà ló láti yọrí àyẹ̀kún àgbéga onídàá kọ́lọ̀ bá fún wa ṣe láti tọrọ fún ọgbogbo mùsùlùmí tó lọ́wọ́ àdúgbò mẹ́rin àgbàlá ẹ̀kọ́ lọ́mọ àkọ́bá àti bẹ́ẹ̀ fún wa ọlọ́mọ ẹ̀dá àjọba wa rú ọlọ́mọ ẹ̀dá orílẹ̀ èdè wa rú bá a ti wá bí ọlọ́ba lọ́wọ́ fún ọ̀dọ́lá fún ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ tẹ̀sí ọlọ́mọ ẹ̀dá ọba àjọ ọlọ́mọ àkọ́bá akọ́ gbogbo àwọn aṣíwájú wa mẹ́kọ̀ọ́ bá akọ́ ọ̀rùn máa ṣe ọlọ́mọ àkọ́bá akọ́ láti rọ àwọn bí ọlọ́ba lásán àtàlá nàìjíríà ọlọ́ba lásán àtàlá mẹ́jẹ̀ kí ìsìlámù jí sàmẹ́ o mẹ́jẹ̀ kí ìsìlámù jí sàmẹ́ o mẹ́jẹ̀ kí ìsìlámù jí sàmẹ́ o àgbogbo wa pátá àtàwọn àti gbogbo àwọn mùsùlùmí ọmọ ìyá wa tí a fẹ́ káàkiri ẹ̀ nílẹ̀ nàìjíríà ọlọ́ba lásán àtàlá kó fi arọ́kàn báyìí gbogbo àwọn àwọn tí wọ́n bá ìsìlámù ló kọjẹ́ tí wọ́n máa jà tí wọ́n máa sọ pé ìsìlámù ni tí wọ́n máa pa tí wọ́n máa sọ pé ìsìlámù ni kọ́lọ̀ kọ́ máa gbàgbà lọ. ìsìlámù kọ́lọ̀ kọ́ máa sọ ọkọ́ sọ arúgbó rí kọ́lọ̀ kọ́ sí wá ní ẹ̀sìn tó níyà àtàwọn ẹni tó nà ní ibẹ̀ abiola bàbá máa ta alákọ́lọ̀ mẹ́jọ lọ ìnáyà gbogbo ọ̀tá ilé ọ̀tá òde fún ìsìlámù kọ́lọ̀ máa gbogbo gbogbo ẹni kọ̀ọ̀kan ajítá láàmú ẹ̀yẹ ẹni kọ̀ọ̀kan wá kù sí kọlọ̀pàá kọ́ máa tún ṣe gbogbo ẹni yóò fi ìgbẹ́ kan ń bà wá ní jẹ́ mọ́ta dùn wá nínú rẹ̀ gbogbo tí wọ́n ń dùn wá nínú kọlọ̀pọ̀ sọ ní bàmí gbogbo ń ta àti kí ṣe ń dáadáa kọlọ̀pọ̀ jọ bàjẹ́ ń ta àti kí ṣe kọlọ̀pọ̀ kọjọ kọ́ fún aṣọ ọkọ̀ ọ̀hún اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل اللهم إنا نعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل أن تجعل كل قضاء قضيت لنا عقبة رشدا أن تجعل كل قضاء قضيت لنا خيرا اللهم ربنا آتنا في الدنيا كذا، وفي الآخرة كذا وقنا عذاب النار وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك والسلام عليكم ورحمة الله وبركاته